ẹ fura o ohun tó ń ṣẹlẹ̀ yìí léwu púpọ̀ fún nàìjíríà ìgbà kan wà tọkùnrin kan tó ń jẹ́ sanni tòrò ti gbajúmọ̀ gan lẹ̀ wá nítorí akọ̀wé àgbà pátáfàjọ tó mójútéré bọ́ọ̀lù gbígbà ni ọjọ́ sunday yìí ni wọ́n jí gbé àwọn tí wọ́n sì jí ń béèrè fún mílíọ̀nù lọ́nà àádọ́jọ náírà kí wọ́n tó tú sílẹ̀ láìpẹ́ yìí kò tí ì pẹ́ rárá táwọn ajínigbé wọ ṣọ́ọ̀ṣì kan ń pínlẹ̀ Ògùn tí wọ́n jáwọn aṣáájú ṣọ́ọ̀ṣì náà gbé lọ lọ́jọ́ keje ọjọ́ yìí làwọn ajínigbé gbowó ìtúnṣiṣẹ́ ní Katsina tí wọ́n jẹ́ èèyàn mẹ́fà gbé ọjọ́ yìí náà ni wọ́n ní wọ́n jí èèyàn mẹ́ẹ̀ẹ́dógún gbé Yenagoa ní Bayelsa tí wọ́n sì ń béèrè owó ńlá lọ́wọ́ àwọn ẹbí wọn ọ̀sẹ̀ tó kọjá yìí ni wọ́n jí bíṣọ́ọ̀bù jẹ́bà tó ń padà sádùúgbò ẹ̀ láti Yewa gbé bẹ́ẹ̀ gbogbo ayé gbọ́ lóṣù tó kọjá nígbà tí wọ́n jí bíṣọ́ọ̀bù àwọn mẹ́tọ́díìsì gbé tí wọ́n gbọgọ́rùn-ún bílíọ̀nù náírà lọ́wọ́ òun lọ́jọ́ sátidé tó kọjá yìí ni wọ́n gbé bíṣọ́ọ̀bù míì benjamin jumi lọ́nà àgbọ̀ nípínlẹ̀ delta ohun tí gbogbo eléyìí fi hàn ni pé kò síbi táwọn ajínigbé yìí ò sí mọ́ lórígun mẹ́rẹ̀ẹ̀rin nàìjíríà nílẹ̀ ibo nílẹ̀ haúsá àti nílẹ̀ yorùbá báwọn ajínigbé ṣe ń ṣiṣẹ́ burúkú yìí ní tiwọn bẹ́ẹ̀ làwọn afẹ̀míṣòfò ń pààyàn lọ jìnnìjìnnì sì mú gbogbo èèyàn nítorí kò sẹ́ni tó mọ̀gbà tí wọ́n lè jó òun tàbọ̀ kan ná àwọn ẹbí òun gbé nínú gbogbo wàhálà yìí ohun táwọn èèyàn ń béèrè ni pé ǹjẹ́ nàìjíríà yìí níjọba rárá tá a bá fẹ́ sọ nàìjíríà ò níjọba àfijọba jẹunjẹun ìgbà kan wà tí olórí orílẹ̀-èdè yìí ń gbà kan sanni abacha sọ fáwọn oníròyìn kárí pé bíwà jàǹdùkú kan tàbí jàgídíjàgan bá gbilẹ̀ lápá abì kan tó bá ju odidi ọjọ́ kan sí méjì lọ ìwà náà lọ́wọ́ àwọn tó ń ṣèjọba nínú ni nítòótọ́ sì ni èèyàn ò lè sọ pé ohun tó ń ṣẹlẹ̀ ńlẹ̀ yóò lọ́wọ́ àwọn tí wọ́n ń ṣèjọba nàìjíríà nínú kódà ìṣòro ni láti sọ pé ààrẹ muhammadu buhari fúnra òun ohun tó ń ṣẹlẹ̀ sí wa lóṣù tó kọjá àwọn aṣáájú fúlàní látorígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ áfíríkà kóra wọn jọ sàbújá ọ̀rọ̀ tí wọ́n sì sọ ń bi ìpàdé wọn kò dùn létí rárá wọ́n lóhun tó ń jà wọ́n lógún kò jù káwọn rí ipá wọn gbalẹ̀ áfíríkà fara àwọn gẹ́gẹ́ bí ọ̀pọ̀ǹda fódìò ti wíńjọ́ sí lọ àwọn mùsùlùmí tiwa kọ̀ọ̀kan níbi tí wọn ò lò làákàyè tí wọ́n bá ti gbórúkọ danfódìò wọn ò ti bínú wọn ò làṣáájú àwọn ni wọn ò mọ̀ páwọn tí wọ́n ń sọ̀rọ̀ yìí kó jàfẹ́ sí Islam Fúlàní ni wọ́n ń jà fún ohun tí wọ́n fi gba gbogbo ilẹ̀ Áfíríkà fúnra Fúlàní làwọn ń ṣe ní tiwọn bẹ́ẹ̀ ni wọn ò lọ́nà méjì ju kí wọ́n déédéé wọ̀lú kan lóru kí wọ́n bẹ̀rẹ̀ sí í pààyàn kí wọ́n máa dáná sunlé kí wọ́n sì máa yìnbọn pa àwọn olùgbé ilé náà tí ò mú ogun kan sílẹ̀ lọ ǹjẹ́ léyìí wà nù Kùránì tàbí inú ẹ̀sìn kankan ìyẹn ni pé kì í sọ̀rọ̀ ẹ̀sìn ni wọ́n bá wá ọ̀rọ̀ láti gba gbogbo ayé fún fúlàní ni ṣùgbọ́n buhari kọ̀ kò sí rohun tó burú nú eléyìí rárá níbi tí ìjọba bá ti dára irú àwọn tí wọ́n wá ṣèpàdé wèrè báyìí ò ní fara rere lọ bí ìjọba ò bá kó wọn àwọn ọ̀dọ́ọ̀lù yóò lé wọn dànù kúrò ń sàkáání wọn ṣùgbọ́n bàbá ẹgbẹ́ àwọn ọmọ èyẹ tí alà ní buhari fúnra ẹ̀ nígbà tí wọ́n sì ń jáwọn èèyàn gbé láyé ìjọba Jonathan Buhari làwọn ajínigbé yìí láwọn fẹ́ kó wáá bá wọn sọ̀rọ̀ káwọn tó lè fàwọn táwọn jí kó sílẹ̀ tàbí káwọn tó má jáwọn èèyàn gbé mọ́ káwọn sì tó yé pààyàn kiri nígbà tó wáá jọwọ́ Buhari fúnra ẹ̀ níjọba bọ́ sí yìí ohun tó wu Fúlàní ló ń ṣe àrà tó wu Fúlàní ló ń dá kò sì síbì kankan tí wọn ò sí Nàìjíríà mọ́ ohun tí wọ́n sì ń retí ní ìjà kékeré kan tí ó bẹ́ sílẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí í pa àwọn èèyàn wa bí ẹni pẹran tirẹ́là ni wọ́n fi ń káwọn ọ̀daràn yìí wọlé yorùbá láti ilẹ̀ haúsá wá ọ̀kadà tuntun yanranyanran wọn ó sì gbélé wọn lọ́wọ́ bí wọ́n bá ti ń bọ̀ bá a bá níjọba tòótọ́ wọn ò bá ti káwọn wọ̀nyí tí wọn ó sì máwọn tó ń rọ̀kadà fún wọn ẹ fura o bí nàìjíríà ò bá ní tẹ̀rì tá a kò sì ní í dìran àtẹ̀rù fúlàní àfi kíjọba wa fòpin sí báwọn fúlàní ṣe ń ya wọ nàìjíríà láti ilẹ̀ òkèèrè kí wọ́n fòpin sí bí wọ́n ti ṣe ń ya wọlẹ̀ yorùbá àtìlẹ̀ ìbò nígbà náà ni nàìjíríà lè padà fẹsẹ̀ múlẹ̀ bí nǹkan bá ń bá báyìí lọ ọlọ́run má jẹ́ àparẹ́ ni o ó ṣojú mi kòrò nìyẹn o nínú ìwé ìròyìn aláròye tó jáde lọ́sẹ̀ yìí.